لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحابته أجمعين وصائرين من سلك الطريق سلفي لأن تقوم الساعة ما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته وإن شاء الله تعالى يبدأ تفسيرنا اليوم تفسير القرآن الكريم لسورة الأنعام إن شاء الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل من ينجيكم من ظلمات البر والبحر ثم ردوا إلى الله مولاه الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لن لخفية لئن أنجانا من هذه لئن أنجانا نجانا من عدي لنكونن من الشاكرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيسعد الله kúrò lọ́dọ̀ àṣẹ̀tọ́ọ̀nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run méjì ráyè láàrin wa àti bíbẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá ti jẹ́ Allah ọba ọjọ́ kí ayé àṣàkẹ́ àláyẹ̀rọ̀ ó ńlá fi bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ ọlọ́run wá tò ní nínú ìlànà An'am súrà ẹlẹ́ẹ̀kẹfà aya ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́ta ibẹ̀ la sí lánàá ibẹ̀ náà láti fi gbéra lónìí ọ̀rọ̀ ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين لنا aṣàlàyé fún wa nínú àwọn alìmọ̀ánìlàtí hawat ábìhì awo abihi kalima الكلمة الحكم والمعاني التي أورد هذه الآية wípé aláàláhùlà ọkùnmù abala ọkùnmù kan la ṣàlàyé yẹn ọkùnmù ṣáríhì àwọn tọ́lọ̀wọ́ bá dálẹ́jọ́ ní ti ṣẹ̀ríà amúnábóbà amòjáde nínú ẹ̀ àwọn àpẹẹrẹ díẹ̀díẹ̀ láti tawájí nínú oorun àsùnharun tá kéde tá à ń tògbè ìbáṣe tá à ń tò gbé ni bí wọ́n bá ti fọwọ́ lé wa náà láta lẹ́sẹ̀kẹsẹ̀ a máa sun à ń tún han òun ló jẹ́ ká wọnú ẹ̀ láti ṣàlàyé fún wa àwọn ẹni tó pamọ́ fún wa nínú ìdájọ́ tọ́lọ́ tó sì jẹ́ ní tó ní í ṣe pẹ̀lú ètò ojoojúmọ́ gbèsè ayé wa. eléyìí ni hukumu shari'i ti ṣẹ̀rí àníyẹn àwọn hukumu kan bẹ tọ́lọ̀ ń dálé wa lórí ọlọ́run ò fún wa nígbà láàyè láti ṣẹ̀ṣà lérí ẹ̀ eléyìí tá a dákọ àbí tá a ṣàlàyé lánàá ọlọ́run fún wa nígbà láàyè láti ṣẹ̀ṣà bó bá wù wá a lè tẹ̀lé bó sì wù wá a lè gbé jùlẹ̀ ká má lò èyí mi ọlọ́run èyí dájọ́ lè wà lórí ń bẹ ọlọ́run ò fún wa láàyè ẹ̀ṣà bí ìdájọ́ pé a ọmọ ènìyàn kò sígbà láàyè fún wa láti ṣẹ̀ṣà pé ẹranko jẹ́ àbáfẹ́ jálìjọ̀nù ìdájọ́ tọ́lọ́run wa lórí pé ibi tóun ó dá wa sí láàyè tá a wà yìí kò sọ́gbẹ́ tá a fẹ́ dá ń bẹ̀ àwọn òòrùn òṣùpá gbogbo ti ń lọ kàwọ́ ní tọ́lọ̀ ń sọ pé ṣáàmùsù tẹ́jírí ní mùtákọ́rin làá ìdájọ́ tọ́lọ́nù ni àwọn ẹyún àlẹ́nu ń bẹ̀ ìgbìyànjú láti wá lẹ́nu ń bẹ̀ yóò máa bí wàhálà kò sí bí ò ṣe ní máa ní ìdíọ́pè ní side effect yóò máa ní àwọn ibi tí ó ti máa fún wa ní wàhálà tá a bá ti ní nǹkan yẹn a fẹ́ lọ máa ṣe a fẹ́ yí padà ní àwọ̀ bọ́lọ̀ ń ṣe dáa tó bá ti mú nǹkan jáde ààlà dídẹ̀ yóò tún mú mi jáde èèyàn nù ọlọ́wọ́n á ní ẹlẹ́kẹ̀ẹ́ta tá a fẹ́ sọ ń bẹ́ẹ̀. orí hukumu ti a èyí tó jẹ́ ti kùbùrọ́ àbí ti hukumu ńlá òun náà ní tíjọ́ gbèǹdé àlùkìyámà ìdájọ́ tọ́lọ́run ọba nìkan ní í ṣe tó bá dìjọ́ gbèǹdé àlùkìyámà ẹnìkan ò lẹ́nu ń bẹ̀ láti dájọ́ nínú

فبأي آلاء ربكما تكذبان tó bá dojú alìkìyámà gbogbo èèyàn ní àyà 33 súra 55 àyà 33 súra ẹlẹ́ẹ̀karùndínlọ́gọ́ta àyà ìkẹtàlélọ́gbọ̀n tó bá dojú alìkìyámà gbogbo wa wà wájú ọlọ́run lẹ́ni tí ó tò lọ́wọ́ ọ̀wọ́ tí wọ́n pè ní sáfù tabato àwọn màláíkà àwọn náà ó tò ní sáfù ọ̀wọ̀wọ́ ni ó wà èyí ń yanjú nínú sọ́ọ̀tù náà báyìí tọ́lọ́wọ́ bá sọ nípa àwọn màláíkà wípé gbogbo wọn ni wọ́n tò bẹ́ẹ̀ níwájú ọlọ́run yẹn nínú àmọ́ ẹ̀yà tọ̀tọ̀ àlùú gbà tó lọ́n sọ̀rọ̀ nípa àwọn màláíkà kí lọ́lọ́run wí bẹ́ẹ̀ ọlọ́run ní náà Ọlọ́run nínú Suratul Naba'i táàmà sí àmà yàtà san àlùún ọlọ́run bá àlekè ọlájẹ́ kó yé wa wípé gbogbo àwọn màláìkà náà wọn ò ní sí níbì kan ju pé gbogbo wọn ó tò lọ́wọ́ ọ̀wọ́ ni tí a bá ti wá tò lọ́wọ́ ọ̀wọ́ tàwọn àtẹlérí wọn. Ẹ̀ ọ̀yà bá fẹ́ lò ní ẹ̀. Mo ní ìdíkò ṣí yẹn kó mọ́ bàtà rẹ̀ láàrùn. Súra 78, àyà àtàtí, bó bá sì lè ṣí kò sí wàhálà. Súra ẹlẹ́ẹ̀kejì dín ní <clears throat> ọgọ́rin, àyà ìkejìdínlógójì. ọlọ́run ní yawma yaqumu ruhu ịka malaikatu saffa ọjọ́ tí ẹ̀mí náà ni malaika àtàwọn màláíkà yakumu wọn ó dúró sọ̀fà ní sáfù àwọn náà ó tò lọ́wọ́ wọ́n wàá rọ kí ká àwọn ọmọ ènìyàn ń jọ náà àwọn ó tò láàrin àwọn ó tò yípo wa tí wọ́n bá ti wá ń tò yípo wa tán ọlọ́run wá ní ọlọ́run wá kéèsì wa nínú sọ́rọ́tù rahman tí mo sọ lẹ́ẹ̀kan àyà sàbìtìrì ya máa ṣàrọ̀ lè jẹ́ nì wálẹ̀. Thank you. Ya لا تاخذون إلا بسلطان فبأي هذا يوصفنا يا معشر الجن والإنس Ọlọ́run ni ẹ̀yin àkójọpọ̀ ọmọ ènìyàn náà ìní ìsàpọ̀ ọ̀tún bẹ̀ẹ̀ bá kápá ẹ̀. أن تنفذوا من أقطار السماوات والأرض tí bá ń bẹ nínú kápá yín bápá yín bá ka an tán fùdú min akótọ́rí ìsàmọ́wá tí wà látàkùn pé kẹ sákúò ní agbègbè sánmà àtìlẹ̀ àyè wà pàǹfùdú àyè wà kíkó kálukó máa sá lọ ọlọ́wọ́ ní látàmfùdún ẹnìkan nù yí ò ní lè yí ẹsẹ̀ padà ìlà nítorí tọ́ àyàfi pẹ̀lú àṣẹ ọlọ́run ló fi lè yí padà Ní, tàwa lómi ìta àmọ̀ sí hukumu ọwọ́ tàà ní ìdájọ́ wà pẹ̀lú ní yẹn ọwọ́ ọlọ́run ni ìlójáàmà nínú yẹn tọ́rọ ní aláàláhùnlẹ̀ hukumu ìdájọ́ yẹn tíjọ́ gbéǹdé tó jẹ́ èyí tó ga jù yẹn alẹ́ọ̀dúnmọ́ alikúbọ́rọ́ ìdájọ́ ni kò sí fún ẹnì kankan ìdínú tó ń kálukú káyà tètè bí ẹrù adijọ́ náà tí ò ní sẹ́nìkan tí àṣẹ ìdájọ́ wà lọ́wọ́ ẹ̀ tayọ ọlọ́run ọlọ́wọ́ ní wáhùwá afọ̀rọ̀ òrùlé ha ìdínú tọ́lọ̀ fi wá ní ẹni tó yára níṣì oṣẹ́ lòun gbogbo ń tẹ́ ṣe kíákíá lòun ṣe súnwọ́n ẹ̀ wọ́n ṣèṣirò iṣẹ́ wa ń jọ náà kódà wọ́n tún wọn iṣẹ́ wa. gbogbo lérí òṣùwọ̀n àwa gan fúnra wa awa wọn wá ìwé wa náà wọ́n wọ̀n pẹ̀lẹ́kọ́rọ̀ ọ̀rọ̀ wázùnù òǹkọ́ làbẹ́ sọ torí pé ní túbù káta àwọn àyà púpọ̀ níjọ́ tọ́lọ̀ bá ní kọ́rùn ó dé bẹ́ẹ̀ mọ kó àwọn àyà jáde àti lérí

tí wọ́n láwọn ò ní tẹ̀lé tọ́lọ mẹ́yìn yóò jí kóm tó bá sì ní mẹ́yìn yóò na jí kóm méjèèjì ló wọlé mẹ́yìn yóò jí kóm àti yóò na jí kóm yóò jí kóm yẹn ń wá látara anja anja ẹ́ ó là gbogbo rí dajjal ó là náà ni ẹ ọlọ́run sọ fún wọn mẹ̀yù jí fúnmi zulu mẹ́tìrì bá mi wà ní báhárì. ta ni ó là yín ẹ̀yàn ọmọ ènìyàn mi ń zulu mẹ́tìrì bá rì nínú òkùnkùn lẹ̀ wà ní báhárì àti tinú omi ẹ wo àwọn tí wọ́n ń wa èédú nínú rẹ̀ wọ́n gbẹ́lẹ̀ tí wọ́n bá gbẹ́lẹ̀ tán wọ́n wá kónú abẹ́lẹ̀ wọ́n mọ̀ wá èédú mẹ́ wọ́n á máa gbẹ́ ihò tí ó tó ibùsọ̀ kan ibùsọ̀ méjì nínú ilẹ̀ nígbà míì ilẹ̀ a máa ya tí ó bò wọ́n mọ́ bẹ́ẹ̀ máa ń yú jí kún ta ló lè làwọn bẹ́ẹ̀. Bíńsúlù máa ti lè bá rè ta ló lè làwọn bẹ́ àfáà wà lè bá ṣárì àti nínú òkùnkùn omi. Bẹ́ẹ̀ bá ń bẹ nínú omi pẹ̀lú ọkọ̀ ojú omi kò bá jẹ́ kékeré àbí ńlá nígbà tí ìgbì òkun bá dé tí atẹ́gùn gbé omi tí ń ga sókè tí ẹ̀ṣújò tún dé lókè tí gbogbo ẹ̀ wá dúdú máa ń yóò jí fún فقضيت لم أنجانا من هذه أنكون من نار مرشاكين kò sẹ́ni tó lè là wá ìbéèrè yìí sì fàámù ní lóòótọ́ ṣùgbọ́n eléyìí wọn ò ní káfíìsì ìbéèrè tí gbogbo wa tí wọ́n ń pè ní rhetorical question léèbó kéèké wọ́n ní káfíìsì gbogbo wa náà ládàra wa lóhùn pé kò sẹ́ni tó lè là wá ń bẹ́ẹ̀ bí wàhálà bá dé bí ìyà bá dé lérílẹ̀ bó bá ṣẹlẹ̀ lórí omi ta ló lè là wá lẹ́nu lọ́lọ́yìn bàálù gbéra ófò àti àwọn tí ń wa bàálù àtàwọn tí wọ́n ń wà àti bàálù fúnra rẹ̀ àgbúrò kankan bẹ̀dò ní nílẹ̀ ayé yìí pẹ̀lú gbogbo orinṣẹ́ tí ń kó kalẹ̀ táà fi gbogbo bí bàálù bá fò lọ oná lẹ́rù pléènì tẹ́rù pléènì bá gbéra àwọn tí ń wa bàálù wọ́n máa bá wọn sọ̀rọ̀ ní pápákọ̀ òfurufú tí wọ́n ti gbéra nígbà ọkọ̀ òfurufú gbéra wọ́n máa bára wọn sọ̀rọ̀ ẹ ti gbéra ẹ ti gbéra ya ẹ̀hẹ́n ẹ ń lọ báyìí wọ́n máa ṣàlàyé gbogbo ibi tí wọ́n wà ibi tí wọ́n ń lọ náà àwọn náà ó máa bá wọn sọ̀rọ̀ pé táwọn rìn béèrè gbogbo olùkọ̀ọ̀kan tí wọ́n bá ti kọjá ni wọ́n máa pè wọ́n tí wọ́n ń pè ní airspace tí wọ́n bá ti lè wọ ilẹ̀ ìlú onílù àwọn tí wọ́n bẹ ní control tower níbi tí wọ́n ti ń darí bàálù ń bẹ ni wọ́n mọ̀ pé wọ́n ìwọ ọkọ̀ òfurufú ti ń bọ̀ yìí mbòlò ń lọ mbòlò ti ń bọ̀ ǹjẹ́ o ti gbàwé wọ́n mọ̀ béèrè gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó fi jẹ́ pé kò síbi tọ́kọ̀ òfurufú wà lókè tí ojú àwọn tí wọ́n ń ibi tó ti gbéra tójú wọn ò tó bẹ́ẹ̀ náà níbi tí ń lọ tójú wọn ò tó bẹ́ẹ̀ ní lọ́nà ojú wọn tó tó ń ti bẹ́ẹ̀ bàálù yí parẹ́ ní sánmà wọn àárí pé bóyá bàálù náà já ni kárajà kú ẹ̀ àti gbúrú ẹ̀ gbogbo orin iṣẹ́ tí wọ́n kó kalẹ̀ tí máa ń wo bí bàálù ti ń fò láyé wọn ò rí i àwọn irinṣẹ́ kan tó ń bẹ ní òfurufú tí wọ́n ń pè ní sátíláì tí máa mọ́nítọ̀ gbogbo nǹkan tí ó máa sọ fún wa pàṣẹ rìn níbo ni wọ́n wà níbo ni bàálù náà wà máa ń yún jí kún un. máa yún jí kún un ní ìṣòro máa ń lè tọ́ pé ìwà ìbáraẹ tẹ́lẹ̀ òun náà wù tàbí ọ̀gbọ̀n àwọn ìwà ìgbéyàtà náà máa ń ẹ̀ẹ́dẹ́rẹ́. عجانا للعقيم كنا منا الشاكرين ọlọ́run níta ní ó láyìn wàláì kò sẹ́ni tó lè là wá ló fà gbogbo àwa tá bá ti jẹ́ mùsùlùmí gbogbo àwa tá bá jẹ́ kí ni tá bá ti jẹ́ mùsùlùmí tá bá fẹ́ gbéra bóyá bàálù ni bóyá ọkọ̀ orí ilẹ̀ ni ọkọ̀ òfurufú ni ọkọ̀ orí ilẹ̀ ni ọkọ̀ ojú omi ni ọkọ̀ ojú irin ni ọkọ̀ ọnú ilẹ̀ ni torí àwọn ọkọ̀ kan náà rìn inú ilẹ̀ tí wọ́n ń pè ní metro asàfilà tí wọ́n ń pè ní electric train òun a máa gbanú ilẹ̀ túùbù tá a bá ti fẹ́ wọ̀ àdúrà sànẹ́bí ni a ṣe ni káká ká má gbẹ́kẹ̀lé àwọn nǹkan tá a rò pé wọ́n kó kalẹ̀ tí ó ṣọ́ wa. ọlọ́run ọba ní ká dá ọkàn wa padà sọ́dọ̀ ẹ̀ ànábì ní ká ṣàdúà wípé Allahu akbar Allahu akbar Allahu akbar subhanalladhi sakhkhara lana hādhā wa mā kunnā lahu muqrinīn wa innā ilā rabbinā lamunqalibūn Allahumma innā nas'aluka fī safarina hādhā al-birra wa ẹwọ ń tánà bí nǹkan wa ẹ́ wà kí ló pé wà mí lè amẹ̀lì mẹ́ tẹ́rùdọ́ ìrìn wáyé à ń bèèrè lọ́wọ́ rẹ dáadáa àti páyà ọlọ́run wà gbogbo ń ṣe lójú ọ̀nà jẹ́ ń tó yọ ọ nínú jẹ́ ń tí ó ṣe ìyọnu rẹ ọlọ́run títí títí tọrọ ọlọ́mọ min wàsá ìsáfàr wà káàbà tìlímọ́ńdọ́r wà sú ìlìmùkọ́lá fìlímọ́l wàlẹ́hàl. àdàbí kọ́ wa bẹ́ẹ̀ ìyẹn ni ká mọ̀ ìyẹn ni ká kọ́ gbogbo èyí tí wọ́n kó kalẹ̀ yẹn sáyé nìyẹn bọ́lọ̀ bá ní ó máa ń ṣiṣẹ́ kò kú ní í ṣiṣẹ́ bọ́ọ̀ bá sì ṣiṣẹ́ wọ́n lè ṣèwádìí kẹ́ mọ̀mọ́ tó fà á. irú ẹ̀ á máa ṣẹlẹ̀ torí náà kò sẹ́ni tó lè là wá níbẹ̀ ọlọ́run wá ní tàdìrúnà ohun ṣebí ọlọ́run yìí lẹ̀ máa pè tàdọ́rù àrùn lẹ́ni tó yẹpẹrẹ ara rẹ̀ fọ́lọ́run tó parú burúkú fọ́lọ́run wà fún fìyàtàn ẹ wá képe ní jẹ́ẹ́jẹ́ ìyẹn pé tí wàhálà bá dé bọ́tò òfurufú bá wà ní sẹ́mọ̀ tí ń fi gbogbo ẹni tó wà nínú ọkọ̀ náà lẹ̀mí rẹ̀ ó darí sọ́dọ̀ ọlọ́run bọ́kọ̀ ojú omi bá ń fì gbogbo ẹni ń bẹ nínú ọkọ̀ ojú omi ẹ̀mí wọn padà sọ́dọ̀ ọlọ́run bọ́kọ̀ orí ilẹ̀ náà bá ń fì ẹ̀mí kó wá padà sọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tí ó rántí pé gèdè bí wàhálà ọkọ̀ bá dé tó ní gbáàrí ẹ̀rí pé kò ní í lè pò gèdè yẹn lásìkò yẹn ọlọ́run ni ó pè gbogbo tó há sórí ní ògèdè ó sá lọ. tọ́lọ́ ní dọ́là báàbì kan wájú ọlọ́run ní gbogbo ń tẹ̀ ń sìn yàtọ̀ sọ́rọ̀ gbogbo wọn ni ó parẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tí wàhálà bá dé. ó kálukú àmọ́ kékeré ọlọ́run ọ̀kan nínú àwọn tí ó tó sọ pé kò sọ́lọ̀ nínú àwọn ọmọ nàìjíríà ó ti kú wọ́n ń pè ní táìṣó láàrin ẹbámà dókítọ̀ ni nínú education ìmọ̀ kọ àpilẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo òòjọ́ àtàlátà níjọ́ Tuesday nínú tìrìbùn nígbà náà wọ́n ń pè ní state of the nation nípa àlè tún sí pé ọ̀rọ̀ tí ń lọ ọ̀rọ̀ tó ń lọ lálẹ́ two state of the nation sí gẹ́gẹ́ ipò torílẹ̀-èdè wà hmm, kò bá mu ọ̀rọ̀ tó ń lọ oní Yorùbá state of the nation torí tó fẹ́ ṣàlàyé ni pé kí ni ń ṣẹlẹ̀ sí Nàìjíríà lọ ìbọ̀rọ̀ tó ń lọ náà nìyẹn a máa kọ́ níbẹ̀ gan kọ́ sí òṣùwọ́n lọ́hùn May your road be rough. Olóṣọ bẹ́ẹ̀. Kí ni mo fẹ́ lò níjọ́ tí wàhálà ṣẹlẹ̀ sí níbi ọkọ̀? Ó ní oh God. Mo wò ó nu tẹlifíṣàn nígbà tí wọ́n interview ẹ̀ ní NTA Ìbàdàn. Wípé ṣe bẹ́ẹ̀ ní òsọ́nà òyìnbó ni o. Pépọ̀ ẹ sọ pé oh God níjọ́ tí wàhálà kọjú. Ó ní wẹ́wẹ́wẹ́ ó ní olókàn já bọ́ lẹ́nu òun ni. aya ìtọ́sọ yẹn sọ ipe tí wàhálà bá dé tẹ́lẹ̀ òun òtàdọ́ fún àwọn ìní pé àdámẹ́ rẹ̀ bá dámọ́ ìsìláàmù ni fàákìmú wájí hákà sura 30 aya 30 sura ọgbọ̀n aya ọgbọ̀n nínú kùránì ọlọ́wọ́ bá sọ fún wa ń bẹ́ẹ̀ fa akínú wajhak ẹ bá ka suratu rum ọlọ́run ní fa akínú wajhaka lid-dini hanifa fitrata Allahi allati fatara an-nasa 'alayha la tabdila li khalqillah dhalika dinul qayyim walakinna akthara an-nasi la ya'lamun suratu rum súra táàtì àyà táàtì ذلك دين القيم أكثر الناس لا يعلم ọlọ́ni rẹ̀ ànábì fa akim wájí akàlì dínì àlífà ojú tiẹ̀ dákọ̀ ẹ̀sìn ìmọ̀lọ́lọ́kan ó là ń pè ní dínú hanifa ẹ̀sìn tó sọ ẹni di ẹni mímá tó pa gbogbo nǹkan míì táwọn èèyàn fi kéjì ọlọ́run tàbí tí wọ́n fi kéjì ọlọ́run tó parẹ́ tó wá ṣe ọlọ́run ọba Allah kù dá ojú rẹ kọ ẹ̀sìn yẹn títí lọ́ta lọ́ọ́ fitirọ́tà lọ́ọ̀ì eléyìí ni fitira àtọ́lọ́run ojú ọ̀nà ọlọ́run ọba nìyẹn alẹ́bí ìfàtọ̀rọ̀ náà èyí tó dá ọmọ ènìyàn lé lórí gbogbo èèyàn pátá àtẹ́ntó ní òṣọ́lọ́run àtẹ́ntó lọ́lọ́run wà àtẹ́ntó pé mẹ́wàá ọlọ́run ní ojú ọ̀nà kan ṣoṣo ló dá wọn lé lórí òun náà lójú ọ̀nà Islam òní tí wàhálà bá dé àdámọ́ ìpìlẹ̀ yẹn yóò padà gbé wọn wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. látàbùdí ìlàlẹ̀ kọ́lìkì là torí náà ó máa ń sí ìyípadà nínú ìṣẹ̀dá ọlọ́run dáálíkà dín yìí. eléyìí òun lẹ̀sìn tó dúró tọ́ ẹ̀sìn tó ṣe déédéé wà lára ìrìnà nílá àìlẹ̀mù ṣùgbọ́n aksarọ̀ náà sì àwọn tó pọ̀ jù nínú àwọn ọmọ ènìyàn lórílẹ̀ láyá àìlẹ̀mù àlàyé táa ṣe yìí kò yé wọn wọn mọ́ torí náà àyàtọ̀ nǹkan nínú súrọ́tù àmì ààrùn súrà ẹlẹ́ẹ̀kẹfà àyà fìtì gílàdé àti gírí wà òfin ìyàtà ẹ́fẹ́ ọlọ́run tàdọ́rùn a ní ẹni tó yẹyẹ ara ẹ̀ wà kò fi àti ní jẹ́jẹ́ láìní àjáná ní àbìnrin láìní àjáná min adi ìṣòro tó dojúkọ wáyé nígbà tí bàálù tí àwọn jẹ́ ń wa bàálù ní kò àwọn dán òun mójútu ẹ̀ tí wọ́n ti sọ pé tó àwọn ọmọ tó lè ṣẹlẹ̀ mọ́ tí wọ́n ti ń kọ yín bẹ́ẹ̀ ṣe lo parasúùtì <laughs> torí bẹ́ẹ̀ bá wọnú bàálù wọ́n kọ́ sàlàyé àmọ́ ẹni tí ò gbé ìbò ní pírọ́blẹ́mù díẹ̀ o àbí èdè ìlú bàálù téèyàn bá wọ̀ ṣé láàrin ìṣẹ́jú kan ni wọ́n kọ́ ẹ̀rí yẹn ti lò ẹgbẹ́ kan kù tanra ẹni jẹ wọ́n ti ń sàlàyé fún pé bí wọ́n ṣe ń bu ọkìnrin rí o bẹ́ẹ̀ ṣe ṣe ni o kálukú ojú ó ti lé ńgbà náà gbogbo àwọn èèbó jẹ́ ní òsọ́lọ lẹ́mọ̀ ẹgbọ́ tó ká wọ́n mọ̀ pẹ́ ọlọ́run wà wọ́n pẹ́ ọlọ́run ọlọ́wọ́ ní la'in an jàánà bọ́lọ̀bọ́lá wa min àdì nínú wàhálà yìí lánàkú náà mìíná ṣàkiri dájúdájú àwọn ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó máa dúpẹ́ fọ́lọ́run ayá yìí bá wọn mùṣírikùn àwọn ọ̀ṣẹ́bọ ọmọkà ó bá wọn wíńjọ́ náà wípé nígbà bí pé wọ́n sójú ọ̀nà tààrà tí wọ́n pè é nírọ́ ọlọ́run wá ní tí wàhálà bá dé ẹ wà á pe ọlọ́run òdodo ẹ wà á sọ wípé tọ́lọ́run bá là yẹn padà ṣùgbọ́n síbẹ̀ wọn ò ní padà ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ abútọ́lì ìkírímọ̀ kan tó fẹ́ ó sá nígbà fásitì mọ́ka ó sá ó lọ wọkọ̀ ojú omi ó fẹ́ sá lọ róòmù wàhálà wa dé sí ọkọ̀ ojú omi abis ibn kafid ọmọ wa ìgbà tọ́kọ̀ ojú omi ti ń mì ti ń mì àbá ńlọ wa sọ pé bọ́ọ̀lù ń bá la òun òun ó padà gba islam ọlọ́run sì là ó sì padà wá mẹ́ka wá gba islam lọ́wọ́ ànábì òun pé àdéhùn ní tiẹ̀ ọlọ́run ní kúlè Kárí ní ó máa ààrùn tó ń tó ṣe ohun. Wọ́n rí kúrò sọ fún wa, kúléláàù, Allah, yóò na jí kún, mo sọ lẹ́ẹ̀kan lè pé yóò ń jí kún, méjèèjì ló wọlé. af'ala àti fa'ala ni méjèèjì sọ fún wọn Allah ọlọ́run ọba ọ̀kan ṣoṣo yòǹjí fún onílà yín ni ó láyìn mi ni a nínú wàhálà tẹ́wà wá mi ó lè kàrìbì àti nínú gbogbo ìnira gbogbo tí ń jẹ́ ìnira àti ìbànújẹ́ ọlọ́run ló lè làyàn bẹ́ẹ̀ تشركون ثم أنتم تشركون sábà lọ ní Námúlì, ọlọ́wọ́ bá lè kí ọlá òjẹ̀kùn ìwà mẹ́. Tàbí ká tó lọ sínú Ṣúrọ́tù Námúlì, ẹ jẹ́ ká lọ wo Ṣúrọ́tù Yúnus. Suratu Yunus aya 22. هو الذي يبايعكم بالبرد والبرد حتى إذا كنتم بالبرد وجاءهم به بغير طريقة مطرهم بها جاءتها وطاره بها جاءتها ليهزم أنفسكم وداهم موجود وداهم وداهم موجود يشير المكان في كل مكان وظنوا أنه رزق بهم دعوا الله مخلصين له الدين لم ينبت من أبينا كلنا Súrọ́tù Yúnus Súra 10, Aya 22, Súra ẹlẹ́ẹ̀kẹwàá nínú Kùrán, Aya ẹlẹ́ẹ̀kejìlélógún. Ọlọ́run wá ládí. Ìsàyírókún fìlì bárì wà lè báhárì. Ọlọ́run ọba ní mú yí rìn. Ní jẹ́kẹ̀ ilé máa rìnrìn àjò fili bárì lérí ilẹ̀ àti lórí omi. Ọkọ̀ tá a ọlọ́run ló fún wa ní ọgbọ́n òun ló fún wa ní ìmọ̀ àtòyé tá a lò tá a lè fi ṣe ọkọ̀ tí ń gbé wa rìn orí omi ọgbọ́n ìmọ̀ àtòyé tá a lò tá a lè fi ṣe ọkọ̀ ojú omi ọlọ́run ló fún wa káwọn kìnìyàn ó wá ṣiṣẹ́ bá a ṣe gbèrú ẹ̀ àṣẹ ọlọ́wọ́ ní òní mú wá lérí ilẹ̀ omi àtà ìdákún tó fílì àtà ẹ lórílẹ̀ títí ìdákún tó fílì fúlíkì kí ni wọ́n pè ní ni ọkọ̀ ojú omi ọkọ̀ وجرينا بهم بريح طيبة وفرحوا بها ọlọ́run ní wọ́n máa lọ ẹ máa lọ nínú ọkọ̀ ojú omi bìrí tọ́ yíbà tí pẹ̀lú atẹ́gùn èyí tó bá yín lára mu kìí ṣe atẹ́gùn àgàn kìí sì ṣe atẹ́gùn ìjì yóò jẹ́ atẹ́gùn tí ń lọ́ra ń ẹ̀mọ̀ gbádùn ẹ̀ fàríhù bí a ẹ̀dùnú pẹ̀lú atẹ́gùn náà inú yóò dùn níbi tẹ́ ti ń dùnú lọ́wọ́ já àti àríhùn àásì fún atẹ́gùn àgbà bá dé ìjì líle ó bá dé lórí omi ni ó máa gbá omi láti orí òkun omi ó máa ga ju ọkọ̀ ojú omi yín lọ àwọn tí wọ́n bá ti wá gun ọkọ̀ ọlọ́pọ́n rí ń tà ń sọ yóò yé wọn atẹ́gùn ó máa gbé omi sínú ọkọ̀ wọ́n ó máa gbọ́n omi yẹn dànù kọ́kọ́ mọ́ bá tẹ̀rì kó mọ́ bá dànù bẹ́ẹ̀ náà làwọn ọkọ̀ ojú omi ńláńlá a máa rí bẹ́ẹ̀ ọlọ́run ní. Bàjá àhúmọ́ lè mọ́ ojú mi kó lè màkà mi. Mọ́ ojú mi àwọn àmúwáàjì àwọn ibi òkun wave iná ni àwọn omi tí atẹ́gùn gbé ti ń lu ọkọ̀ gbáà gbáà ọlọ́run ni yóò mọ wá wá mínkùlì mọ̀káàní ní gbogbo ààyè yóò mọ lu ọkọ̀ omi lẹ́yìn gbáà yóò mọ lu níwájú gbáà gbogbo ọmọ dún atẹ́kìní sale àbí kìíní aṣọ mask tí wọ́n gbé kabẹ̀ ṣé kó mọ̀ ń gba atẹ́gùn gbogbo ẹ̀wọ̀n gbá pápápápápá ọkọ̀ ojú omi ò ní níbi tó dojú kọ mọ́ gbogbo rẹ̀ ó dàrú. wàgọ́nù ánẹ́ ohun um èhì tọ̀bìhì wọ́n wá máa rò wípé atẹ́gùn àgàn náà ìjì líle náà àti ibi òkun yìí ó ti rọ kí wọn dá àwọn lọ. lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìkan ò ní rántí wọ́n pe ọlọ́run sí lẹ́ni tí yóò pe ọlọ́run ní kíni lẹ́ni tí ò pa kankan pọ̀ mọ́lọ́ mọ́ sí ni ó wà lẹ́ni wọn nígbà náà wọn ò ní rántí wọn ò ní rántí wọn ò ní kankan mọ́ ọlọ́run Láyìn ajá ìtànà, ọlọ́mà láwá, mínàbì nínú ilé, lánàkó nànà mínà ṣàdìrí, a mọ̀ bẹ́nu ẹ̀rú tí ó mọ̀ dúpẹ́, fàlámà. Ìrọ̀ èrè lẹ̀ hákì, ṣùgbọ́n fàlámà anja um nígbà tọ́lọ wá láwọn tán ìdá òun yàbẹ̀kú na fìlẹ̀ àpò ìjẹ̀lọ ìrìnlẹ̀ àpọ̀ in tí wọ́n tún wá padà ṣe lẹ́yìn ọ̀la tọ́lọ́hùn yẹn òun náà ní pé yàbẹ̀kú na fìlẹ̀ àpì wọ́n ń yapa àṣẹ ọlọ́run ọba lórílẹ̀ ní ìdìbò ìrìn làákì etí èṣe tẹ̀tọ́. ọlọ́run ní yábígú tó ń sọ yẹn ìkọjá àlá yín ìṣẹ́lọ́wọ́ ọba yín ẹ̀ṣẹ̀ tẹ́ ń gbà yá ayọ́ anẹ́sùn ẹ̀yọ́ mẹ́ẹ̀nìyàn iná máa bá gé yókù máìlá gbogbo ń tẹ̀ ń ṣe yẹn ẹ̀mí orí ara yín lẹ̀ ń ṣe é fún tẹ̀ kò sí ìnira kan tó kó bá lọ́hùn láyàdúrú kúfúrú lè kàfírìn iṣẹ́ kèfèrí àwọn kèfèrí kò kó nira kan bá lọ́wọ́ ẹni tó ṣe kèfèrí ni ó jìyà ìmọ̀tẹ̀láṣẹ ọlọ́run kò sí ìnira tó kó bá lọ́wọ́ ìyẹn ò ní ó má jẹ ọlọ́run mọ́ kò sì dín ọlá ẹ̀kú kódà ìjọsìn ìfọlọ́run àbí mọ́nù mìíràn ìgbàgbọ́ àwọn onígbàgbọ́ òdodo la yazidu fi mulkihi shay'an kò lé nǹkan kan kún nínú ọlá ọlá